lórí ẹ̀sìn ọlọ́run ìyẹn là kọ́kọ́ lọ́mọ lè fi wúlò fún rẹ̀ yóò wúlò fáwọn òbí yóò wúlò fáyé ọlọ́run ọba jẹ́ kó yẹ wa nínú alukur'an ọlọ́run ọba ní èyí tá a sọ fún yìí ẹ lè máa rò pé kò ayé ògbà yẹn mọ́ téèyàn bá ṣe báyìí kò lè lówó lọ́wọ́ ọlọ́run ọba ní dáálé kan mú ìlú ńlá kún un. كنتم مؤمنين ذلكم خير لكم إن كنتم مؤمنين لا تقعدوا بكل صراط توعدون ولا تقعدوا بكل صراط توعدون نبي صالح وعن نبي شعيب sọ fáwọn ènìyàn rẹ nínú tí wọ́n ń ṣe náà ni pé wọ́n máa ń dáná àdìgújalè ìwà adigunjalè ó ń bẹ nínú ìṣesí wọn ọlọ́run bá ní ìyẹn ṣọ̀rọ̀ ìbùsọ̀ fún wọn wàlá tẹ́kùn ún bí kò lè sọ̀rọ̀. wàlá tẹ́kùn ún bí kò lè sọ̀rọ̀ pé tó àìbò. bá ní sọ fún wọn ẹ̀yin lọ́ọ́ máa lúgọ sí ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá ẹ̀yin lọ ọmọ farapamọ́ ẹ̀yin lọ ọmọ dúkú sọ́nà bí àwọn tí wọ́n lọ rajà tí wọ́n bọ̀. wàlá takọ̀rọ̀ dòde kò ṣe rọ́ọ̀pì tó ẹ̀dọ́. gbogbo ọ̀nà tó já síbi táwọn èèyàn ti lọ rajà tí wọ́n ń kọjá bọ̀ tí wọ́n ń kó owó bọ̀ tọ́jú ẹ̀ lọ́ọ́ fi rajà gbogbo ọ̀nà yẹn lẹ́tìmọ̀ ẹ lọ sápamọ́ dùn wọ́n tí wọ́n bá ti ń bọ̀ ẹ jálù wọn ẹ ṣẹ̀rù bà wọ́n ẹ gbowó lọ́wọ́ wọn tó ìlú. wàlá taq'udu bi kulli siratin tu'idun ọlọ́wọ́ bá ní ẹyẹ lọ ọmọ ẹlúgọ sójú ọ̀nà táwọn èèyàn ń gbà tí wọ́n ẹ̀dú ẹwà ń dúkòkò mọ́ wọn ẹ̀ ń ṣẹ̀rù bà wọ́n tí wọ́n bá ti fún yín ní ti ń bẹ lọ́wọ́ wọn ẹ pa wọ́n subhanallah àwọn èèyàn bẹ̀rù ọlọ́ àwọn èèyàn máa ń rìn àjò wọn a sì sọ nǹkan sójú ọ̀nà ọkọ̀ agbó òkúta ọkọ̀ àtàkìtì àwọn èèyàn kú nínú ẹ̀jẹ̀ àwọn èèyàn tún máa kọwọ́ bà kó kú wọ́n máa kó wọn ẹ̀wù bẹ́ẹ̀ mi ṣe lé ẹni tó ṣe wípé kódà ó kàn ráwòrán accident tó ṣẹlẹ̀ lásán ó lè má lè jẹun ìyẹn ni àdámọ́tọ́lọ́ ń dámọ́ yẹn tó bá ti di wípé ẹ̀jẹ̀ ń dà báyìí ara rí oṣù gbà ẹ̀rù ọ̀bá ó tún kọwọ́ bá kú wọn ẹni tó kú tán gan ẹ tún gba ní nǹkan tó fi kú. wàlẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní sẹ́ra pé tó ayé dé. ìbẹ̀rù ọ̀rọ̀ wọn bá dà mọ́ ọmọ wa ìyá graduate ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ graduate ambrobas ni wọ́n lè ní ìlànà rahman rabbi àfẹ́tọ́lọ́nsà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn aṣọ ní kámpọ́ọ̀sì yẹn gan dìbòbá wọn ṣe student ṣùgbọ́n bóò lẹ́sẹ̀ máa wá olè tẹ́wàá wa lọ́nu kámpọ́ọ̀sì tó lè pọ́sibú kò pọ́sibú bóyá bá àìmọye nínú campus gbàdé yẹn bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹlòmíín bẹ́ẹ̀ kì í ṣe student yóò ṣe test àwọn lecturer àti mọ̀ wọn kò ní ní matric wọ́n ra ayọ́sẹ̀gbẹ̀ wọ́n máa yọ tẹ́gbẹ̀ báyìí yóò ṣe tẹ́sì yóò ṣe gbogbo ẹ̀ ẹ̀sìn mọ̀rọ̀ sí student ni ó ń sápamọ́ níbẹ̀ yẹn ni torí pé tábà lọ wà jàǹbá yẹn ọlọ́pàá wo ló fẹ́ wà wọn lọ sínú campus hmm. secret court ìdí nìyẹn tó fi jẹ́ pé ìbẹ̀rù Ọlọ́run ẹ wá wo òbí tó wá ní òbí ti bí ti owó lóru ọmọ bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo aaa ló ń lóòótọ́ ọwọ́ kan ló wọ yunifásitì kódà mẹ́dísìn gbani wọ́n mú fún ló padà wọ ẹgbẹ́ òkùnkùn padà dá lọ́ba sóbì yẹn wá ara ṣe yọrí òbí yẹn padà tírèmì ẹni tó fẹ́ bayé jẹ́ yóò jẹ́ bànújẹ́ fòbí yóò tún bayé jẹ́ yóò bànújẹ́ lóbi jẹ́ pọ̀rọ̀ ọtọ lọ́run ó lè kóró létí òdodo nìyẹn ṣùgbọ́n lè ní ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kíyèsí ń tà ń sọ yìí mọ́ kọ́mọ́sá ti ṣìgbà kò ti ṣàwo bóò ní bẹ̀rù ọlọ́run ọba rẹ̀ èyàn àti ẹ̀bùsẹ̀gàdé èyàn awọ́mọ rẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ campus àbí tó bá wálé ntóbi ọkọ bó ní studies hmm, bó lẹ̀sìn àkọ́kọ́ tó gbúdọ̀ ọkọ bí nìyẹn tó bá lágbádá bó ní bó nínú rẹ bó lẹ̀sìn rẹ àkọ́kọ́ tó bí nìyẹn nígbà tó wọn bá yìí fún yàn lọ́mọ tó yanjú kò ní ìdọ̀tí ẹ máa tún béèrè yẹn gan lọ́wọ́ ẹ̀ òǹgá ní òtún máa ṣe fún bàbá lótú tó bá ti ń rí bẹ́ẹ̀ kó sóríire ṣùgbọ́n bó ṣe wá rí yẹn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kà yẹn sóríire ọlọ́run ọba ń sọ fáwọn ìjọ ànábì ṣùháì nígbàdá ṣùháì bù sọ fún wọn ẹyẹ dáná mọ́. wàlá tẹ̀tọ̀ ọdún bí kúlẹ̀ sí rọ́ọ̀pì tó ayédúró. ọmọ jókòó lójú ọ̀nà ibi táwọn èèyàn máa ń gbà kọjá tí wọ́n bá ti wá ń bọ̀ ẹ̀ jáde sí wọn àwọn tí wọ́n bá fẹ́ tí wọ́n fẹ́ kó ohun tí ń bẹ lọ́wọ́ wọn sílẹ̀ wọ́n pa wọ́n ẹlòmíì wọ́n á pa wọ́n tún gba ohun tí ń bẹ lọ́wọ́ ọlọ́run bá ní àwọn ìjọ ànábì ṣùháìbù ni wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run wá ní kí ṣùháìbù kó sọ fún wọn ọ̀nà kan nìyẹn náà táwọn àfúnimọ̀ tẹ̀síìrì fi tú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún fi tú. wàlá takùn dúdú kúnlé sèrè pé tùwáyé bẹ́ẹ̀ àwọn èèyàn wọ̀nyí wọn a tún lọ mọ dúró sójú ọ̀nà gbogbo àwọn tán bá fẹ́ wá bá ànábì ṣùháìb tán bá fẹ́ wá gbọ́ wá sí lọ́dọ̀ ànábì ṣùháìb tán bá fẹ́ gbọ́rọ̀ ọlọ́run káwọn náà ó lè máa ṣe bíi tiẹ̀ wọn ò lọ dúró sọ́nà níbo ló ń lọ ọ̀dọ̀ fóòkùn àná pàánù fónítọ̀ ńlá wọn ò ní dórí rẹ̀ ọlọ́run ọba ní sọ fún wọn kí wọ́n yóò ṣe bẹ́ẹ̀ mọ́ ìyára tàbàdún bí kúlẹ̀ sírọ́pìn tó àìdún وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا وتصدون عن سبيل الله وانقضوا جمالا من mọ́nà bìí gbogbo àwọn tó bá gba ànábì ṣùáìbù gbọ́ wọn a máa kọjú wọn wọn a máa fìyà jẹ wọn wọn ò ní fẹ́ jẹ́ kí wọ́n gbọ́dọ̀ ànábì ṣùáìbù. wàtàbíkúnà ha àìwá jẹ́. wọ́n á sojú ọ̀nà ọlọ́mbí tí ò ní ṣe é rìn wọ́n á kó ojú lórúkọ bú wọ́n sọ àwọn ẹni ọlọ́run lórúkọ tọ́lọ̀nà bò sọ wọ́n wọ́n sọ àwọn ẹni ọlọ́run wọ́n sọ wọ́n doníyẹ̀ káwọn yóò bá alẹ́ máa sá fún wọn káwọn yóò bá alẹ́ máa sùn mọ́ wọn oríṣiríṣi àwọn nǹkan ń ṣẹlẹ̀ ìgbà tọrọ terrorism tó gbáyé bó ṣe pọ̀ yìí àwọn orílẹ̀-èdè kan bẹ tọrọ oníbọ̀ǹbù tí ń ṣẹlẹ̀ káàkiri ẹlòmíín bẹ tó yẹ wípé jẹjẹ rẹ nílọ ẹnu pọwọ jàlábíà wọn a sì mú wọn a lù wọn a dáná sùn wọn a ní possibility gbé bọ́ǹbù sára tí wọ́n yí ara rẹ̀ wọ́n rí bọ́ǹbù ní wọ́n rí ṣùgbọ́n tí mídíà ń ṣe nìyẹn bó o wá ní jọ̀nà bóyá bá wo wọ́n fi àwọn nǹkan kan sórí Facebook àtàwọn àyè mú bẹ́ẹ̀ wọ́n wá sọ àwọn èèyàn kan tí wọ́n ń dú àwọn èèyàn àwọn boko haram la ilaha illallah wọ́n ń dú àwọn èèyàn wọ́n ti gbẹ́ kòtò kan tá bá ti dú wọ́n sọ bẹ́ẹ̀ tá bá ti dú wọ́n sọ bẹ́ẹ̀ tá bá ti dú wọ́n sọ bẹ́ẹ̀. a sọ wípé kò sí boko haram o islam ò sì ní nǹkan kan ṣe pẹ̀lú boko haram ṣùgbọ́n téèyàn bá wo kíní fídíò clip yẹn dáadáa ó rí pé bèè tí wọ́n ń sọ kì í ṣèdè haúsá arábù ti wọlé ẹ̀kọ́ mọ́ èdè yẹn ṣe dé haúsá kì í dẹ́ ṣe èdè ìran kankan lólédè àkọ́kọ́ nìyẹn àwọn ìran kan bẹ láyé lónìí tó yẹ pé ìjà ilẹ̀ ó ń bẹ láàrin àwọn tribes kan ń bẹ tó dẹ̀ ṣe wípé bẹ́ẹ̀ bá dé Pakistan lápèjúwe àtẹ̀ntẹ̀ ṣe mùsùlùmí bí àwọn tẹ̀blíìgì yẹn náà náà ṣe máa ń múra ìfẹ̀ntẹ̀ ṣe mùsùlùmí náà bí àwọn ará Pakistan sì máa ń múra tí wọ́n wọ ṣòkòtò tí ó tóbi tí wọ́n tún wọ bí half coat kan sókè tí wọ́n wé láwà tí wọ́n ní irun gbà kódà àwọn Hindu tí wọ́n bọ̀ ní Pakistan bá ṣe múra náà nìyẹn kéde àyèdè wa ṣẹlẹ̀ láàrin àwọn tribe kan síra wọn kan máa ṣẹra wọn báyẹn nígbà tí wọ́n bá wá gbé náà ní làwọn mùsùlùmí bóòlù sí fẹ́ differentiate bóòlù sí fẹ́ mú yàtọ̀ wọ́n wá fi àwọn kìnnìkan sí background wọ́n máa ń ka Quran kùránì wá ń jáde jama ọmọ rẹ tó ṣẹ̀ṣẹ̀ tọpọlọ rẹ fresh tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá wò yẹn yóò ní dáde ṣé muslim islam náà lélẹ̀ di eré bí eré bọ́mọ yẹn ò bá lè béèrè ìkórira islam yẹn yóò máa wà lẹ́mí ẹ̀ àwọn yẹn yóò ṣèyàn dáadáa làwọn lọ bẹ́ẹ̀ sì ni ṣé ní ti islam sọ nìyẹn gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn wọ́n máa ń tí wọ́n ń ṣe ẹ lọ mídíà oríṣiríṣi òkọ ni wọ́n sọ wá mùsùlùmí tó ṣe dáadáa láyé ẹnìkan ò ní rí nǹkan kan sọ lórí ẹ̀ níta ń jàǹfààní lórílẹ̀ wa lónìí tó bá ṣe pé pọfẹsọ jẹgá tó bá dún lè kì í ṣe níta àwọn ìlànà orílẹ̀ kò sí nǹkan kan bàtà yìí ta fúra ó ní Islam ló kọ́ ní tó ń ṣe yẹn ṣùgbọ́n wọn ní celebrate ọ̀rọ̀ yẹn ẹnì kan ò ní gbọ́ oríṣiríṣi àwọn nǹkan tá tọ́lọ́wọ́n bá fi sọ Islam lóko tó dáa ẹnìkan kan ní sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ìjọ táwọn èèyàn bá ṣe nǹkan kan kódà kó má jẹ́ mùsùlùmí gbogbo ayé ní ìbọ̀ mo polongo ẹ̀ kò síbẹ̀ èèyàn bá wo orí gbogbo àìmọ̀ ìdíje ẹ̀ láyé wọn ò ní publicize ẹ̀ ṣùgbọ́n tó bá ti lè jẹ́ pé nǹkan kan mùsùlùmí àbí mùsùlùmí ò tiẹ̀ ṣe nǹkan yẹn wọn á yí mọ́ gbogbo Boko Haram tí wọ́n ń kó tí wọ́n ń rí mú kò sẹ́ni tí ò sí bẹ́ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kírísítẹ́nì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ò sí kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wàtàsódónà sabilillah. ọlọ́pàá rẹ̀ fún yín ní two media wọ́n ní muslims militants bẹ́ẹ̀ ni pé àwọn míì tí wọ́n ṣe mùsùlùmí ò sí bẹ́ẹ̀ ìmùlọ́pọ̀lọpọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ wípé èmi láǹfààní láti béèrè àwọn ìbéèrè kan nílẹ̀ haúsá àwọn èèyàn tó ń gbé ládùúgbò rí nǹkan ká jọ sọ̀rọ̀ múlá ah, kí lè fẹ́ gbà wọ́n ní ọ̀rọ̀ yìí ò yá wọn gan haúsá àwọn gan kò yá wọn àwọn ọmọ tí ń jẹ́ bùkàrà kò yí àwọn gan lábàá àlejò pé báyà wọn ni wọ́n ń ṣe tẹ́ bá sọ wípé àwọn haúsá ni tẹ bá wo àwọn nǹkan ogun tí boko haram ń lò amọ̀tàǹgì tí wọ́n ń lò ó tuntun ju tìjọba lọ níbo ni wọ́n ti rí gbogbo nǹkan ọjà olóró tí wọ́n ń lò tó tiẹ̀ tún wà powerful tó wà sophisticated ju ti Nigerian army lọ níbo ni wọ́n ti rí sówó dàbí nù àtòwò bísí àtàǹgbà náà ẹyẹ ìjà tara wa jẹ mọ́ àṣírí yìí ò ní pẹ́ tù gbogbo ayé padà mọ́ bí lọ́rọ̀ wá ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo nǹkan yẹn pátá láti lè sọ Islam lóòkọ tí kì í ṣe tiẹ̀ láti lè fi ajẹ́ mùsùlùmí tí ò ní rẹ́ni kankan gbàálẹ̀ tán ti táàgì ẹ pé terrorist ni ó parí kò sí lọ́yà kan tó lè bílẹ̀ látara àdéhélé àwọn nǹkan wọ̀nyí ọjọ́ rẹ̀ ti pẹ́ táwọn èèyàn fi ń gbógun ti ẹ̀sìn ọlọ́run ọba pàápàá jùlọ tí wọ́n bá rí i pé bó ṣe ń spread ó ti kọjá pé àwọn lè dá dúró wọ́n wàá sọ yín lórúkọ tí èso ti ìyẹn ni wọ́n ń pè ní nínú sociology wọ́n ń pè ní labeling theory tí wọ́n bá ti label yẹn ó parí ntí esu tiẹ musa fi tiẹ sẹ bó rẹ nínú rẹ bí sẹ rẹ nínú rẹ iná fẹ jáde lẹ́nu ẹnu. ntí esu tiẹ wọn sọ bẹ́ẹ̀ ẹ wá di wípé lórílẹ̀-èdè wa nàìjíríà lọ́jọ́ mẹ́ta yìí ọ̀gágun orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ńtọ́ jẹ́ nàìjíríà mọ́mọ́ buhari ó sọ ọ̀rọ̀ kan kí ọ̀tọ̀ ni tó gbà lérò wípé tó bá dàbí ẹni pé ọ̀rọ̀ boko haram yìí tún wá lágbára sí gan ìjà wọn ò tiẹ̀ ní sọ pé kí jáàbù gan kí wọ́n stop ìjáàbù ibi tí ọ̀sọ́ dé wọ́n bá gbé débẹ̀ ní èkó ń bẹ àáfàá kan òun àtẹlẹ́yà rẹ̀ ń lọ wọ́n sì ya gbogbo ìjáàbù mọ́yàwó rẹ̀ lérí wípé ìjọba ti gbófin kalẹ̀ ìbọn ẹ̀kọ́ gbọdọ̀ ìjáàbù. kí là ń sọ sílẹ̀ ń ṣẹlẹ̀ tó lọ jẹ́ wípé ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ níta ń wílé ní kọ́lá àbá máa wú mà torí pé èèyàn máa claim pé right wa ni wọ́n ní àṣọ ah, méjì ṣe right yín for security purpose kódà ọ̀pọ̀lọpọ̀ professor of Islamic studies mi àwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé eh, tó bá jẹ́ fún security purpose àwọn èèyàn sì lè fi jáàbù lẹ̀ fún six months lórílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ń wọ pátá wọn ò ní kó wọn wọṣọ ẹni tí ń wọ bẹ̀rẹ̀ sí àtìrìn kiri ìlú wọn ò ní kó wọn wọṣọ èṣù òye ṣiṣẹ́ téèyàn bá ń wo sàkún bí nǹkan ṣe ń lọ èyí ó tètè ya súnmọ́ lọ́hún torí pé iṣẹ́ èṣù àtàwọn tó ń lò iṣẹ́ yẹn ó ń lọ púpọ̀ àwa tá à ń pèpè síta ọlọ́run à ń bọ̀ à ń bọ̀ lẹ́yìn ni tí kì bá ṣe àánú ọlọ́run káwọn tọ́lọ̀ ń bá mi lò lọ́lọ́run ńlá kọ́lọ́run ọba kọ́wọ́lá tóbi rẹ̀ kó má jẹ́ kó mi tẹ̀sù iná tẹ̀sù dálẹ̀ omi tẹ̀sù tó pọn kalẹ̀ ọlọ́mọdé ò gbọ́dọ̀ kọ̀ọ̀kan wa lọ. tó bá rí i pé wọ́n lo bìkan kò wọ́ọ̀kì wọn tún lo bòmí tábà lo bìkan tí ò wọ́ọ̀kì wọn tún lo bòmí kọ́rọ̀ September eleven kó tó ṣẹlẹ̀ ọwọ́ tí Islam tó fi spread ní Western world ọkọ̀ ojú ẹ̀ bu àwọn èèyàn kan gba Islam yìí kò sí tí wọ́n lè ṣe ju kí wọ́n ṣe tó ṣẹlẹ̀ yẹn tába ti ṣe nǹkan yẹn kò sẹ́ni tí ó rí àwọn èèyàn tó ń ju bọ́ọ̀mù tó ń pààyàn tẹ́wàá sọ pé ẹ fẹ́ ṣe bí tiwọn labeling theory ni ṣùgbọ́n ó yẹ ni tó yé ó sì yẹ ni tí ò ní ọlọ́run ọba ní ẹ̀yìn ìjọ ànábì ṣùháìn wala taq'udu bi kulli siratin tu'idun وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا وتبغونها عوجا èéṣe tẹ́ fẹ́ sojú ọ̀nà ọlọ́run wàjáni ayédèrè mustaqim ẹ má sojú ọ̀nà ọlọ́ndì tí ó ṣòro fáwọn èèyàn láti máa tọ̀. pẹ̀lú bọ́ọ̀lù àìwá jẹ́. ojú ọ̀nà ọlọ́n lórúkọ tí èsì tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe tọ́lọ́n ẹ̀rú ò mọ̀ bá àti ṣe tọ́lọ́n yóò mọ̀ sáfisọ lẹ́nu kò ní fẹ́ ṣe tọ́lọ́n ọba mọ́ ọlọ́run ti sọ fúlọ́ọ̀rì yẹn fún wa tán bá ń lò lẹ́nu kò lè jọ wá lójú ṣùgbọ́n n tó fi wá lọ́kàn balẹ̀ ó náà ní pọ́lọ́wọ́n ọba ní yuriduna li yutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walaw kariha al-mushrikun pọ́lọ́wọ́n ọba ní wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run pẹ̀lú atẹ́gùn ẹnu wọn wọ́n bẹ́ẹ̀ fi pa ìmọ́lẹ̀ ọlọ́run atẹ́gùn ẹnu wọn atẹ́gùn bí bọ́ọ̀bù tó wà ń bì bó ṣe wulẹ̀ kéèyàn látẹ́gùn lẹ́nu tó sólè pa iná fìtílà ló lè fẹ́ atẹ́gùn ẹnu pa ìmọ̀lẹ̀ ní Islam. Ìgbìmọ̀ pẹ̀lú kó fún ọ̀rọ̀ yíyá fún àìhè. Wa jẹ́ pé gbogbo bí wọ́n ṣe ṣe tó ọ̀hún náà, bẹ́ẹ̀ yẹn bá tún wá dá ìlú wọn náà ìyẹn lẹ́nu ní ìtura nítorí ẹgbà Islam. títì kan bẹ ní wọ́n pè ní Birmingham ní èèyàn bá débẹ̀ èèyàn ó rò pé Saudi èèyàn wà ó rò pé Saudi lọ wa débi wípé Queen Elizabeth kò mọ tó lè ṣe mọ́ ìgbà kan ní UK kan náà wọn ní káwọn ọmọ tó bá jẹ́ ọmọ mùsùlùmí skul tó jẹ́ public school tó jẹ́ tìjọba wọn lọ́mọ mùsùlùmí kankan ò gbúdọ̀ lè jáàbù ní UK ìjọba ò fara mọ́ yúnífọ́ọ̀mù ìjáàbù ní public school ìgbà tó di ọjọ́ kejì sọ́mọ kankan tó wá skul àtọmọ mùsùlùmí àtàwọn tí ò sọmọ mùsùlùmí ìjọba nìkan tó wá ìjọba ni rárá ẹ̀yin kọ́ àwọn muslim àwọn ní rárá ìtẹ́ ẹ̀fẹ́ fi deprive wọn ní right wọn yẹn tẹ́ ẹ bá mú jẹ ẹ padà gba right tàwọn náà lọ́wọ́ àwọn jẹ gbúdọ̀ jọ fight wọn. ìrí ìlúlẹ̀ lè lọ́fẹ̀ẹ́ lọ́rọ̀ ìwé ẹ̀fọ́ ẹ̀fọ́ wọn ọ̀bẹ kó ṣẹlẹ̀ ẹ náà ló tún ṣẹlẹ̀ sí i ọlọ́run ló ní. wọ́lọ́hùn mo ti mú lọ rí i wọ́lá ọ̀kàrí pé ìtọ́ba jẹ́ ti tọ́ lọ ọlọ́run mọ bí ṣe ṣe kódà tó o bá ṣọ́ra ìwọ tó o ní kò ní dìde inú yàrá rẹ gan ni o ti dìde lẹ́nìí téèyàn bá ka àwọn ọmọ òyìnbó ní Saudi ní Mẹ́kà àbí Madina ní Mẹ́kà àbí Madina táwọn afọ abájókòó báyìí tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tẹ bá wo àwọn tí wọ́n wà níwò àkọ́kọ́ àbúrò ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá lọ wojú wọn dáadáa ẹ rí i pé àwọn ọmọ èbó ni jàlábíà ni wọ́n wá da kí ní àwọn lábàáyàn borí wọ́n ó dúkọ́ nípa ọmọ èbó ní sọlá báwa báyìí tọ́ba ti kúrò báyìí wọ́n padà sínú wọn nìyẹn ẹ̀ka gbọ́kọ́ wọn ti ní Islamic Center abu amina bilal philip gbogbo àwọn yẹn lọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ alárúbáwá wọ́n padà sílùú wọn wọ́n ti di èèmọ̀ ńbẹ̀ nípa islam tẹ́nìkan ò gbúdọ̀ sọ bí kánná sọ̀rọ̀ ìdí ìyẹn tó fi jẹ́ pé islam kò ṣe é dọwọ́ bò àwọn nǹkan dára wọn láàmú ni ẹ̀sìn ọlọ́run ti ṣèlérí pé gbogbo ń tẹ́ ẹrí ẹsẹ̀ yóò padà hàn káàkiri gbogbo ayé látara àdéhùn àdéhùn ọlọ́wọ́ bá yẹn a máa fi ni lọ́kàn balẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ ń tà ń rí pẹ̀lú orúkọ tí wọ́n sọ wá a mìyàn lẹ́mìí bí èèyàn bá ronú sí gbà mí sáwà nìkan ni kí ló dé ṣùgbọ́n àdéhùn tọ́lọ́mọ bá ṣe wípé yùrìdú náà ló ti rú náà láì bí afiwa ihí. ọlọ́run ti mú lórí yìí ọ̀nà kẹrẹ́kẹ́rẹ́ ọ̀nà ọba ni wọ́n ta mú náà ìwàjá wọn tó kúrò ìdíkùn tó ń kọ́lé lẹ́hìn fẹ̀kẹ́ sáró fún. wẹ́dẹ̀kùrọ́. إذ كنتم قليلا فكثركم ọlọ́run ọba ní ẹ̀yìn ìjọ ànábì ṣùháì ẹlọ rántí ìjẹ̀rọ ọlọ́run ọba lérí yín ètùkọ́ tó ń kọ̀lé ńlá rántí ìgbà tẹ́ ẹ̀ jẹ́ nǹkan kan ètùkọ́ tó kọ̀ ní ńlá ló ń kà ẹ̀ pọ̀ ètùkọ́ tó ń kọ̀lé ńlá lágbára ẹ̀jẹ̀ nǹkan kan ẹlẹ́wọ̀n ti gbà náà. Bàkà fẹ́rọ̀ kó. Àwọn ọlọ́run ọba ọlọ́run bá fi sọ yín di púpọ̀ ló ń kà. Ó sọ yín di púpọ̀ lágbára ṣé ẹ ti gbàgbé ọlọ́run ọba tó ṣe yẹn fún yín. Wọ́n ń gbòòrò kẹ́yìnfà kánà ìgbà tó ń lè mú síbi. Ọlọ́run ọba wòye ǹjẹ́ ní ẹ̀mọ́ tó kàn yín àwọn òbílẹ̀ jẹ́ yìí ṣe mọ̀ntọ́lọ́ ń padà ṣe fún ọgbọ̀n yìí sì ẹ padà mọ̀ntọ́lọ́ ọba ṣe fún wa náà látara pé òun ò gbà tọ́lọ́. wọ́n bá ní kọ́ náà kò ámàlú bẹ̀lẹ́dẹ́ ọ̀sìn tó bẹ̀rẹ̀. anábì ṣùháìbó níbẹ̀ ṣe rí ẹ ìpín méjìlá ìpín sí i. àwọn tó ń bẹ nínú yín náà yẹn àmì. آمنوا بالذي أرسلت به آمنوا بالذي أرسلت به àwọn kan bẹ nínú yín àwọn ìjọ kan bẹ nínú yín wọ́n gba ntọ́lọ́wọ́ bá fi rán mi iṣẹ́ wọ́n gbà á ọlọ́run wọn ò gba tìrẹ ọlọ́run ò gbàgbọ́ mo pariwo pariwo tó ní kí wọ́n mẹ̀sìn yẹn ò jáwọ́ ńbẹ́. lọ́sibírù ọ̀hádà ẹ̀kúmọ̀ lọ́rùn bẹ̀yànà. àbí ṣùgbọ́n wa ń sọ fáwọn tó ṣe tọ́lọ wípé ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù torí pé ẹni tí ó bá kófò ọlọ tí ó ṣe tọ́lọ yóò ṣe sùúrù ẹjọ́ wà lẹ́nu iṣẹ́ jọ wọṣẹ́ ńgbà kan ọ̀rẹ́ rẹ kan òun sàn kó owó àràmù kó sàn kó jẹ wọ́n wá ń sọ fún wípé haram ní ibà ní ojú kọ̀sí gbọ́dọ̀ ń kó ọ̀nkọ́lẹ́mọ́lẹ́ ó ń ra lẹ̀mọ́lẹ̀ ó rọkọ̀ mọ́kọ̀ kẹ̀kẹ́ ló kéré ìwò rà lẹ́bùn kan lẹ́ẹ̀dì jọjọ́ wa ó àdìjọ́ kan ó wá ń bọ̀ òjò wá ń rọ̀ òjò tó wá ń pa ọ́ lẹ́sẹ̀ títì ó wá dá ọkọ̀ rọ̀ dúró ó wá gbé ọ ìgbà tó wá gbé ọ ó wá fẹ́ débi tán lọ tó ní àyàfà owó àràmù ló ń sọ ilẹ̀ yìí náà sípà kọ́ lé sí yìí báàbá kú ṣé ẹ lè rí ọkọ̀ dubai àbí kéèyàn ó ṣe sùúrù tó o bá lọ́lọ́run ẹ̀mí rẹ ní omi ìgbèrè ọlọ́run àwa tá a wá ṣe tí ó da yìí à ní kankan àwọn tí wọ́n sì ń ṣe láti ọjọ́ ìkó bínú sí wọn nítorí pọ̀ sí ni ìyẹn lànàbí ṣòébù ń sọ fáwọn èèyàn wípé ẹ̀yin bẹ́ẹ̀ bá torí àwọn àbí ṣòébù léèrè pé àwọn tí wọn ò ṣètò ọlọ́run ṣe bọ́ ọlọ́run ọgbó bá wọn wí ni nǹkan wọ́n tún rówó níbi ọ̀nà ìdá yìí sí ni àwa tá a wá gbọ́ tiẹ̀ yẹn gbogbo ọ̀nà ti di máa wa tẹ́rẹ́tẹ́rẹ́ à ń rí anabi shuaibu wa ni fasibero ẹsẹ sòrò kàtà ayáhùnmá Ọlọ́run bẹyìnàná. Ọlọ́run bọ̀ ó fẹ́ yọ Ọlọ́run náà yóò sòpin yà láàrin ẹ̀yin méjèèjì Ọlọ́run yóò dájọ́. ayáhùnmá Ọlọ́run bẹyìnàná. Ọlọ́run ọba yóò ṣèdájọ́ láàrin ẹni tó ṣe Ọlọ́run àtàwọn tí wọ́n kọ̀ tọ Ọlọ́run. ọ̀rọ̀ kọrin rẹ̀. حاكمين orúkọ ọlọ́run ọba tó dá wa olólóore jù lẹ́ni tí máa dájọ́ òdodo afẹ́lẹ́bílẹ́bí afálàrẹ̀láre ẹ máa retí ẹ̀sìn sùúrù ó fẹ́ yá náà. قال الملأ الذين استكبروا من قومه قال داني قال الملأ الذين استكبروا من قومه ìgbà tó wá pẹ́ fá الملأ gbogbo òmìnira wọn nínú ìjọ anabi shuaib alladina istakbaru min qaumi àwọn tí wọ́n jó ní gbéraga nínú àwọn ìjọ anabi shuaib tí wọ́n lówó lọ́nà haram tí wọ́n nípò tí wọ́n lóko tí wọ́n rẹsẹ̀ wálẹ̀ wọ́n wá ní wàhálà shuaib yìí ti pọ̀ jù ariwo rẹ̀ yìí ó ń hàn wá létí tá a sì fún ni pé lanúkúrújà mẹ́ka ya aṣọ àyè. lanúkúrújà mẹ́ka ya aṣọ àyè bẹ̀. lanúkúrújà mẹ́ka ya aṣọ àyè bẹ̀ wal ladina amanu ma'ak. لك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال ولو كنا كارهين wá dojú kọ ànábì ṣùháìb wọ́n ní rẹ̀ ṣùháìb ó tó gẹ́ báyìí ẹ má dín kóńgò kù ẹ má dín ibi táwa ti ń rí owó lò àfẹ́ gbọ́ kó sọ̀rọ̀ náà bẹ̀ má tó o bá wá dákẹ́ lórí ẹ̀ wàláì jàmáà bó ṣe rí nìyẹn ẹlòmíì wọn a sì rán ayé assassin sí wọn ní pupa wọn sì gbẹ̀mí torí pé ó ń dí wọn lọ́wọ́ ìbàjẹ́ tí wọ́n fẹ́ máa ṣe tó ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n wá sọ fún ànábì ṣùháìb wọ́n ní lẹ́kùnrin nàkàyà ṣùháìb rẹ̀ ṣùháìb á yọ jáde. ó wà lẹ́bí náà á máa ń mú màákà ní nǹkan ìyá tìǹà àti gbogbo àwọn tí wọ́n bá ń sọ ọdún tó ń sọ yẹn á lè yí jáde kúrò nínú ìlú àfẹ́ gbọ́rọ̀ yẹn mọ́. àtàrúndùnúnà fi millatina. ẹ bá mọ̀ pé ẹ fẹ́ máa gbé nínú wa ẹ gbúdọ̀ dára papọ̀ mọ́ wa ẹ gbọ́rọ̀. àáfà ẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ kó níbi iṣẹ́ yìí ẹ jáde máa kó jẹ tó o bá ti ní nàpẹ́yìn òní kó jẹ ẹsẹ̀ ní fẹ́m ṣùgbọ́n jọ táṣe ní bá tú jàmá ẹlòmíín ń bẹ lórílẹ̀ yìí sì tó ń bẹ lẹ́wọ̀n òun kọ́ ló kówó jẹ ṣùgbọ́n ní wípé nínú òfin wọn sọ wípé ó mọ̀ kò sọ àwọn tó kówó yẹn jẹgàn wọn abọ́ ṣùgbọ́n kíní yẹn kọjá lórí tébù ẹ̀ ṣùgbọ́n nísọ̀ lẹ́nu ká má sọ mí lẹ́nu kò sọ̀rọ̀ níjọ́dá sì ní bá tu àwọn tó kó nǹkan yẹn gan jẹ wọn ṣùgbọ́n gangan ni wọ́n sọ pé kí ló dé tóun sọ àdánwò ni náà bàbá wa fi máa bẹ̀lọ pé ọkọ ọba àdá ọba kó mọ kọ́ni lẹ́sẹ̀ àdúrà yẹn ní tùmọ̀ tó pọ̀ ẹlòmíì ń bẹ ọkọ̀ ọdún kan tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ àkóbá yóò bá tí o mọwọ́ tí o mẹsẹ̀ ṣùgbọ́n ẹnu wípé kíní yẹn kan kọjá lórí tóbu rẹ̀ ó sì pò wọ́n pé n tẹ́ ń ṣe ẹ mọ̀ wọ́rí ẹ̀yẹ sàdákẹ́ mọ̀ wọ́ ẹ̀yẹ tìlẹ̀ bá wa ṣe ẹ sàfi wálẹ̀ ó náà bá dákẹ́ ṣùgbọ́n jọ́tọ̀rọ̀ bá tú òun wọn wàá gbé wọ́n ní torí pé tó bá sọ kíní yìí ò ní débi pé yẹn ìyá tó ń wó jẹ yóò wá ju àwọn tó jalè gan lọ nàbí sọ fún anabi ṣùháìb pé rẹ ṣùháìb bá ti dára papọ̀ mọ́ wa jáde náà. ṣùháìb ṣùháìb á lè ọ jáde àti gbogbo àwọn tó gbà lọ bọ́. ọlọ́run máa kàrí ọ̀rẹ́ àti rẹ̀. àwọn látàrí odò. mílẹ̀tìnà. Àbíkó oṣù padà kí wọn padà sínú wa bá a ṣe ń ṣe yìí kí wọn náà jọyìn wa kó mọ bá wa ṣe ṣùgbọ́n tó o bá ti ṣe o lè gbé bí bẹ tábà gbé èyí tá à ń sọ yìí ẹni tí bá ń bẹ lẹ́nu iṣẹ́ ìjọba lọ kan. sálárì rẹ̀ nìkan náà ní wọn rí wọn gbé lọ bẹ̀. wọ́n wá bí wọ́n wá mọ jà fitafita pé àwọn ọ̀gá lókè òun ń jà fẹ́tọ́ ni ọ̀gá yẹn ó yí ní sí o báwo lọ jà àwọn náà ni ó gbogbo ń bẹ̀ wọ́n tún torí pé kúndùn ọmọ gígùn rìtọ́ọ̀nì n tó ń bẹ̀ ń nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n yìí sọ fún anabi shuaib wọ́n ní rẹ̀ shuaib tó o bá ti mọ̀ fún òògùn parapapọ̀ mọ́ wa jáde kúrò níbi. ìlàtí náà. kúnlẹ̀ káàrífìrè. Ànábì Ṣuaibu wa ní kílẹ̀ ń sọ lẹ́nu. Bẹ́ẹ̀ ẹ sì mọ̀ pé ń tẹ́ ní àṣeyẹ akórìíra àwọn oníṣẹ́. Ẹ wá ń fọ àǹkọ̀ǹdíṣà nítorí ẹ̀ mọ̀pá lè ṣe ẹ̀ wá ń sọ pé nínú ká dúró sínú rẹ̀ kájọ máa ṣe tá a bá sì mọ̀pá lè ṣe ká jáde ká jáde yẹn ṣe wàhálà àwọn oníbàá ń ṣe nígbà náà bíṣọ́ ẹbí sọ fún wọn nìyẹn. ọ̀dẹ̀ ìfàrọ̀ iná ọ̀làwọ̀ ìkàbí bá na iná ọ̀dẹ̀nà fíìmì láti kún bá dá ìdùnnà já na omi náà. àbíṣọ́ ẹbí sọ pé kọ́dí ìfàrọ̀ iná ọ̀làwọ̀ ìkàbí bá ajẹ́pàwá ti pọ̀ lọ́ọ̀ nírọ̀ nìyẹn àti pọ̀lọ́n nírọ́ ìnìcúdínà fi millati kún táwa náà bá wá bá padà sílànà tí ta tún bá yín ṣe gbogbo iṣẹ́ tó lọ́wọ́ bá rán mi ṣe rán mi abẹ́rù kọ́ wa mi ni mò ń sọ ni. lọ́dẹ tọrọ ilé ọ̀nà lọ́hìn kábíbá. àjẹpá àti pọ̀lọ́n nírọ́ ni ẹ. ìnìcúdínà fi millati kún. bá a bá ṣẹ́ni padà sílànà yín àjẹpá àti pọ̀lọ́n tó rán wa níṣẹ́ ń rọ́ bàdà ìgbìnà jáná lọ omi ní alẹ́ ìgbà tọ́lọ́wọ́ bá ti la àwa ìwà pálapàla wọn yín ọlọ́run ti jẹ́ kó yé wa pé kò dá tá a bá sọ fún yín tẹ́yìn ò jáwọ́ lórí àwọn ò tá a bá wí fún yín tẹ́ gbọ́ pé káwọn wa máa bá yín ṣe yẹn yín tí ò yẹ ọlọ́run ti jẹ́ kó yé àwa yín tá a sọ fún yín tífẹ̀ẹ́ nu yín ò jẹ́ tẹ̀lé ọlọ́run ti ní kó yé wa ti mọ̀ pé haram ni a mọ̀ pé kò dáa nítorí kẹ́ ẹ má wàá bínú káwá darapapọ̀ mọ́ ìyẹn ò ní ṣe ṣe láéláé. وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا láéláé àwọn ò ní sẹ́rí padà lọ síbi tẹ́yìn ń ṣe yẹn ìlà ẹ̀ṣẹ́ Allahu Rabbuna ẹ̀ṣẹ́ Allahu Rabbuna pé àwọn ọmọ tọ́lọ́wọ́n bá lè ṣe bọ́lá ń kó ṣe dáadáa lẹ́yìn ìyún òsì tó jọ bẹ́ẹ̀ àwọn olè padà síbẹ̀ mọ́ láéláé. wọ́n sì rabbuna kulla shay'in ilma. báwa ìmọ̀ rẹ̀ gbààyè lórí gbogbo nkí wọn. ala Allahi tawakkalna fẹ́ lé wa jáde ọlọ́run ọba làwa gbára lé agbára lé yín tẹ́lẹ̀. Rabbana iftah baynana wa bayna qawmina birrahmatika. àwọn àìkú wa ń bẹ lọ nílò ọlọ́run ìnira yìí pọ̀. ọlọ́run Rabbana iftah baynana. kí kí òkú yà kó ṣẹlẹ̀ láàrin àwa tá a ṣe tiẹ̀ àtàwọn tí ó ṣe tiẹ̀. ọ̀bá iná kan mi náà bilẹ̀ hákọ̀. àti àwọn láàrin àwọn tó ń kọ tiẹ̀ yìí àtàwa tá a ṣe tiẹ̀ jẹ́ kó dòdò fojú hàn. wà á tọkọ irú fatihin. ọba ìwọ ló dáa jù lẹ́ni tí máa ń yanjú ọ̀rọ̀ tí èyí jẹ́ kíró àtòdó dojú pọ̀. ọ̀kọ̀ lẹ́yìn mọ́lá wúlẹ́dínà kọ́kọ́rù náà kọ́ mi ọlọ́run ọba ní àwọn tí wọ́n jẹ ṣẹ́kù nínú àwọn ìjọ ànábì ṣùgbọ́n tí wọ́n kọjọ ọlọ́run. ọ̀pọ̀lọ́ ìmọ̀láwọn lẹ́dínà káfàró àwọn tí wọ́n rí jẹ ṣẹ́kù nínú àwọn ìjọ ṣùháìbù àwọn tí wọ́n kọjọ ọlọ́run wọ́n wá ń sọ wípé. ìní tẹ́bà ìtàn ìṣọ́ àìbá. wọ́n dojú kọ àwọn èèyàn tí wọ́n jẹ́ mẹ̀kúnnù àti ṣàlàyé fún wa tẹ́lẹ̀ wọ́n lu àwọn mẹ̀kúnnù yẹn àdéhùnsí ànábì ṣùáìb báwọn yẹn ṣe máa ń ṣe nìyẹn láàbí sọ fún wa wípé gbogbo orílẹ̀-èdè yìí bó ṣe rí àwọn tó ń kọ̀ǹtúrò àwọn èèyàn péréte ni tí ò bá ti ń lọ bí wọ́n ṣe ń fẹ́ wọ́n tún mọ bí wọ́n másìsì náà ni wọ́n tún lò wọ́n wá ń sọ àwọn ìjọ ànábì Ṣuaib àwọn tí wọ́n rán ọ rí tí wọ́n lẹ́nu nínú wọ́n fẹ́ lu àwọn tálákà wọ́n wá nílà ẹni tabatum Ṣuaib ẹ̀yìn wọ̀nyí tẹ́ bá lè gbọ́rọ̀ sí Ṣuaib lẹ́nu tẹ́ bá lè tẹ̀lé tó ń sọ. ìnàkó ìlànà kọ̀ọ̀sì rú. ìyá ó yín bẹ́ẹ̀ bá lè tẹ̀lé nǹkan tó ń sọ yẹn tẹ́ bá tẹ̀lé tiẹ̀ ìdánláka sírú ẹ̀ẹ́dẹ́gbẹ̀fọ́. ìdánláka sírú. bẹ́ẹ̀ bá pọ̀lọpọ̀ àwọn yẹn náà ṣe máa ń sọ lónìí pé chẹ́ǹjì tẹ ẹlẹ́nfẹ́ yẹn náà ṣe ti ń báyìí ọ̀tẹ̀ wà lọ́rùn. chẹ́ǹjì yẹn tẹ̀ wà lọ́rùn bó ṣe rí látara àdé eléyìí wọn àmọ lọ́wọ́ masis wípé sọtara yìí ẹ sọ fún yín síbẹ̀ àwa tẹ̀ ń sàn kówó yẹn jẹ ṣèbí tiẹ̀ tiẹ̀ tún taalẹ̀ fún yín ẹ dúpẹ́ nísìn kò sí kíkó jẹ kò sí ẹ rí kankan nísìn. jama àgbẹ̀ tí ó jẹ sun kì í ṣe lọ́jọ́ bá gbin sun náà ní sóòtà tẹ́nìkan bá wà ń tàn yín jẹ ó ní ẹyẹ lọ gbísú ó wá gbẹ́ inú ebè ó wá kó sú bẹ̀ ńbẹ̀ wá dé ńjọ́ náà lẹ dé bẹ̀ ẹ wá wúṣọ wá òun lẹ ní ire kì í ṣe ní ire ó fi yẹn tàn yín jẹ tó bá yá ẹ ní rí sú bẹ̀ mọ́ nígbà èyí tó rà nù lé ti ń kó bẹ̀ tó bá ti tán parí ṣùgbọ́n ní tó bá sọ fún bí ẹ ṣe farada tí sú ti wù ẹ mọ̀ rí sú bẹ́ẹ̀ ní í ṣe wàhálà èyí ló ṣòdodo fún wa làbíjọ pé olórí mẹ́ta lolórí àwọn èèyàn afẹ́ràn méjì wọn ò ní fẹ́ràn ẹyọ kan olórí àkọ́kọ́ ọ̀nlẹ́n tó jẹ́ pé olè ní ó sì tún fa ayò jíjalè sílẹ̀ irú olórí bí àwọn èèyàn máa ń fẹ́ràn rẹ̀ pọ̀ gbọ́jọ́ gàlẹ́ nu sáà àwọn láìkí ẹ̀ kò disturb ẹnikẹ́ni torí pé náà olè lòun náà yóò dẹ̀ fàyè lẹ̀ fẹ́yìn náà kẹ́ máa jalè wọn ò ní gbé bẹ̀ bọ̀rọ̀ bá gbogbo bí àwọn èèyàn lọ sùn náà kọ́ bó kúrò bẹ́ẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì olórí tó ṣe wípé ó lè ní ṣùgbọ́n kì í fẹ́ káwọn èèyàn ó jalè ara àgbẹ̀yàn kí ni tẹ́bọ̀ náà ìbá mọ́tò náà kó àwọn olórí kan ni yóò strict débi pé òun náà sì ní olè lónà ẹlẹ́ẹ̀kẹta kì í ṣolè kò sì fa iye olè lẹ̀ àwọn yìí pẹ́ torí pé èyí tó jólè tí ò fa iye olè lẹ̀ fáwọn ọmọ lẹ́yìn àwọn tó lè yọ kúrò ńbẹ̀ yóò mọ sẹ́tù wọn èyí tẹ̀ ń bẹ lábẹ́rẹ̀ lẹ́mọ̀ forífa èyí tó yẹ kọ́ ẹ rí yóò mọ̀ fi sẹ́tù tòkè kò ní kúrò mẹ́bọ̀ bẹ́ẹ̀ bínú jù bẹ́ẹ̀ lọ wọ́n ní ẹ ṣe sùúrù onáà ní ìwọ̀njọ́ ga yín torí pé àwọn tó lè yọ wọ́n yó àwọn mọ́láwù wọ́n ń rí jẹ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn bá mọ́ lórí kan wá tó ń gé e sólè kò sì fa ayé olè ńlẹ̀ irú àwọn olórí bẹ̀rẹ̀ wọn èé pẹ́ àtọ́rọ̀ bá fẹ́ nítorí wípé wọn ò ní ìmọ̀ ibi tí wọ́n ti mú ẹ̀ nílé sọ pé ṣùgbọ́n náà kó ka jẹ́ ń jò èyí tó yẹ kó jẹ kó jẹ́ èyí tó yẹ kó jẹ kó jẹ́ àwọn èèyàn a máa ní oríṣiríṣi ọgbọ́n lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ máa kíyè sára aláǹfààní àti wà ní láti hẹ́ẹ̀dì ìjókòó kan láàyè kan ẹni tó wá jẹ́ olórí àkọ́kọ́ ìpàdé tó kọ́ wáyé ìtàwọn èèyàn kọ́kọ́ sọ náà ni wípé gẹ́gẹ́ bí ẹni tó wà nípò olórí ibi tẹ ó gbúdọ̀ kọ́kọ́ ní àǹfààní àwọn nǹkan kan wọ́n wá sí owó yẹn owó yẹn wá ga mo wá ní tọ́ owó yìí báyìí tásírò tó ga kalẹ̀ yìí àwọn èyí tẹ́ ní Bukata, mi ò nídìí ẹ̀ èyí mi ò nídìí ẹ̀ èyí mi ò bùkátà ẹ̀ wọ́n ní kíṣẹ́ yẹn ó lè máa ó lè máa lọ là bí ò sí yẹn ń bẹ̀ iṣẹ́ yẹn ó lọ ṣe ráhùn owó yìí ń ta lè lò ó fún ó pọ̀ tí sì yọ ṣé o mọ̀ pé gbàtúmítì yẹn wá parí àwọn kan yá bá mi wípé wáyé tí mo fi lítà mo padà wá rí pé tí n bá lè sáyìn yẹn n táwọn ó kílèmù lójú yẹn lọ wọ́n wàá padà sọ pé ṣé ibi náà ti gba tèmi àìmọ́ wàá gbà yẹn kò fààyè kẹ́nìkan kó mú nǹkan kálẹ̀ ní wàá ní at least mo ṣe wáyé ó yẹ kó tó kó bí sport car kan fún switch kìíní kan rọ mi múna kẹ̀kẹ́ dà àmú ni mo ti ra báyìí múna ah, subhanallah báyìí múna àgbọ̀lẹ̀ ògbọ̀lẹ̀ ògbọ̀lẹ̀ ìgbà mélòó exercise gan tún ni bí èèyàn mọ exercise tó tún táró tún náà dáadáa yóò fi jẹ́ gbogbo láti wà láàyè kan àwọn èèyàn mọ̀ pé aṣọ ah, ọ̀gá ó yẹ kẹ́ ní ìkàlẹ́ ó yẹ kẹ́ kéèyàn kíyèsára kì í ṣe kí wọ́n fẹ́ràn rẹ débẹ̀ wọ́n fẹ́ kówó dẹsẹ̀ ọlọ́run ni tó bá ti bu ọwọ́ lu tiẹ̀ àwọn ní ìlú tí wọ́n ń bẹ̀ at the end of the day ìtún wa padà wà á mú gan yóò ju tiẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹ sì wá sọ mọ̀lẹ́bí náà ti mà mo ló ti yé mi mo ní òwò tí wọ́n ń sọ yẹn mi ò nídìí ẹ̀ gbogbo owó ẹ dá padà síbi tó yẹ kó wà èyí tó tún tó tún dàbẹ ní kó ń bẹ lọ́wọ́ yín láàrin ọ̀sẹ̀ kan gbogbo tí máa ń bẹ lọ́wọ́ kó dá padà ẹni tí ò bá ti dá padà yóò kà bùkún ẹlòmíì bá rí sáà irú èèyàn wo lè léyìí tán kò sí ẹyọ mi kò lè kú bẹ̀bẹ̀ ẹyọ mi kò bẹ̀ so látara adé eléyìí àwọn èèyàn ò lè fẹ́ràn rẹ ṣùgbọ́n wọn ò lè rí nǹkan kan so mọ́ ọ o ṣe kí nìkan a bá ti gbé nǹkan kan wá ẹ sáyẹn ó ní kó ẹ padà wá àwọn ẹ̀kọ́ nìyẹn.

tèmi náà bá ti ráyè kó padà mú wa torí pé mélòó mélòó ni tó sáyìn tó kan ti ń bẹ lókè ó kàn bu ọwọ́ lù níjọ́ tó bá máa kẹ́yìn tó kọ́wọ́ pọ́n yìí báyìí tó máa ò níra wọn yẹn ń bẹ̀ mọ́ tó bá ń sọ pé ifu position tó wà yẹn kò pọ́n ọlé kó máa sọ pé àwọn kan ó ní ìwọ àwọn kan sọ pé òṣìṣẹ́ kó lè yàn onílé sọ́dá àwọn àmọ̀ ah, ẹ sọ pé àwọn kìíní ni ṣé ẹ mọ̀ pé àpèjúwe dà gẹ́gẹ́ bíi pé ẹni tó jẹ́ principal pc yunifásitì kí gọ́fúnà àbí pírẹsidẹ́ǹtì ó wá fẹ́ fisiti yunifásitì yẹn ìgbà tó wá dẹnu géètì géètì man ó wá ní President, ó má wọlé president wa dúró fún odidi wákàtí kan jama ṣé president ṣé yóò máa bá gateman sọ̀rọ̀ fíìsì ni ó pè kí ṣe fíìsì gọ́fúnà ní pé nù kí ló ń ṣẹlẹ̀ gọ́fìnà ògbúdọ̀ sọ wípé ẹ gẹ̀tìmá yẹn stọ́bọ̀ ni à ah, kó gbúdọ̀ sọ bẹ́ẹ̀ òun ló ń stọ́bọ̀ òun ló ń òṣìṣẹ́ musa kò gbúdọ̀ dákọ̀ gẹ̀tìmá yẹn tó bá dákọ̀ gẹ̀tìmá yẹn ẹ̀ṣẹ̀ rẹ̀ tún di méjì ìtumọ̀ ẹ̀ ni pé òkájú òṣùwọ̀n tọwọ́ rẹ̀ òfin lè ká gateman débi wípé president fẹ́ wọlé man wàá jí president wọlé lóbi jẹ́ pé gbogbo ààyè tó ga ó níyọnu ó sì ní kéèyàn ó gbọ́n nínú kéèyàn ó gbọ́n níta tó bá wọn ta bá ń da nǹkan pọ̀ àwọn tó fẹ́ kó báyẹn ni tó o bá wá kọ́wọ́ pọ̀yìn àwọn tán ní kò sáyìn yẹn kò ní í ṣe é sọ nípa àwọn lágbájá àwọn tán bá wá rí òun ọgá yìí dẹ̀ sọlẹ̀ ọgá yẹn sọ àwọn kò ní í ṣe é sọ torí pé ẹ̀ṣẹ̀ míì tún ni kò sọ bẹ́ẹ̀ lọ́ọ̀bù jẹ́ pé tọ́ bá fẹ́ sáyìn kan wò ó dáadáa kó tó bọ́wọ́lù wó dáadáa kó tó fọwọ́ sí tá má sì gbé nǹkan kọjá fún béèrè bó o ṣe jẹ́ lẹ́tà torí pé wọ́n ló àkáǹtì fún gbogbo àwọn nǹkan wọ̀nyí islam kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ lórí ẹ̀ àwọn ìjọ anabi shuaib wọ́n wá ń sọ fáwọn tó kù díẹ̀ káàtó nínú wọn wọ́n ní láyé ní tabatum shuaib bá tẹ bá lè gbọ́rọ̀ shuaib. tabatum shuaib bá lè gbọ́rọ̀ anabi shuaib. ìnàkùn ìbálẹ̀ àkàṣírò. gbogbo ẹni pátá ẹgbẹ́ ní òfò yóò jẹ páànù sí oníkẹ́ má dìde gbogbo owó tà ń rí yìí tá a bá stop yẹn bóòlù owó ṣe wọlé mọ́ wọn lọ sọ fáwọn ẹni yẹn bẹ́ẹ̀. ìyáfẹ́ta tó ń mọ̀rọ̀ àdúrà. ọlọ́run nígbà tá a fẹ́ bínú sí wọn a ní kí lè ó mì mọ́ wọn lẹ́sẹ̀. mọ̀rọ̀ àdúrà. ọlọ́run bá ní ajágbe mọ́ wọn jọ̀mọ́ etí wa yìí bó ṣe rí ó níye ariwo capacity etí capacity ariwo tó lè gbà tí òfin ní di ó níye gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lójú ta fi ń rí náà yìí láìtì yìí ó ń ran ojú lọ́wọ́ tó bá pa iná yìí ibi òṣòkù láìsí pé ojú wa fọ ojú wa ní bùkátà sí láìtì pàápàá jùlọ tí nìkan bá ti ń ṣòkù láti lè ṣiṣẹ́ dáadáa ó bùkátà láìtì láìtì yẹn yóò ràn án lọ́wọ́ kí ni sẹ́tíláìtì bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ kò ní jẹ́ kójú yóò dààmú púpọ̀ bẹ́ẹ̀ fi lọ́lọ́mì tó bá fẹ́ kà nǹkan yóò tún tan iná kan sí báyìí sójú rẹ̀ òrí náà ojú rẹ̀ kò fẹ́ dojú yẹn láàmú torí pé tí láìtì yẹn ò bá sí ń bẹ̀ tó o bá ti ń sojú yẹn báyìí ìṣàn tó lọ ọ̀nà ọpọlọ ti bẹ̀rẹ̀ dààmú lóòjọ́gbọ́n ti ń fà tùpá kàwé iṣẹ́ méjì ló ń ṣe assimilation kó tó máa gbọ́ nǹkan yẹn yé ìdààmú tó dùn yẹn tó ń ṣe láti irú nǹkan yẹn ọpọlọ ni látara àdé eléyìí ntí ariwo tètè lè gbà tètè òfin níbi omi tó gbúdọ̀ má bó bá ti kọjá ibi tágbára etí gbé etí yóò di ìmọ́lẹ̀ tójú lè gbà ó níbi tó máa bí ojú ṣe bùkátà mọ́lẹ̀ tó tó bá ti ju tójú lè gbà lọ́dún yóò fọ́ ló jẹ́ pẹ́ lómi ìtàn bá sọ sínú ẹ̀wọ̀n tán bá fẹ́ kúgbà tó bá jáde kó mọ́ rí nàmá iná ni wọ́n tàn sínú ibi tán bá sọ sí kò síbi tó dojú kọ iná yẹn ó tàn máa lójú ìgbà tí ó bá jáde ńbẹ ojú orí náà láìtì yẹn ti pọ̀ ju tójú yẹn nìkí ìdí yẹn ló jẹ́ pé ọlọ́run apá àwọn èèyàn mí rẹ̀ ariwo yóò jágbe mọ́ wọn tí wọ́n bá gbé bọ́ǹbù gún níbi kan ẹlòmíì kì í ṣe iná bọ́ǹbù ló pa ariwo tó expect lójijì tó dún gbà lójijì ẹlòmíì ọkọ ní sókè ẹlòmíì tí ò kú yóò ní sókè torí pé ariwo yẹn yóò da kó sísítẹ̀mù ara rẹ̀ mú ẹlòmíì tó ti gbọ́ ariwo yẹn yóò bọ́ sálì kìámù lójú ẹsẹ̀ ariwo nǹkan tọ́lọ́ fi máa ń bínú sí yẹn ni yẹn ọlọ́run ọba ni àwọn ìjọ ṣùháìb ń ta fi pa wọ́n rẹ náà ni ajágbe mọ́ wọn ilẹ̀ sì mì tìtì ọlọ́run ọba ni ajágbe mọ́ wọn ilẹ̀ sì mì mọ́ wọn lẹ́sẹ̀. ṣùgbọ́n wọn fi dárí ní ìjà fún mi. gbogbo wọn ni wọ́n dòkú sínú ilé. الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها. ọlọ́run ọba ni gbogbo àwọn tí wọ́n pe ṣùháìb nírọ́ pátá bí ìgbà tí wọ́n wáyé rí lọ́rọ̀ wọn padà já sí. alladhina kadhabu shu'ayban kanu humul khasirin. báwọn tó ṣòfò láyé àdébùdàlẹ̀ kìyàmà àwọn ìjọ ṣọ̀ẹ́bù ni gbàdúrà pa wọ́n rẹ́ tán alámúyá gbọ́ bí ìgbà fi ya bí ẹni pé wọn ò lè rí rí nígbà tí mo lò wí yẹn rí téèyàn bá débẹ̀ ìgbà tí bímọ ọlọ́run ọba dé ìbẹ̀lẹ̀ wọn ọba ń tóbi ọlọ́run kó má fi mí sìn wa. àwọn ntọ́lọ̀ wọn bá ń sọ fún wa ní kùránì yìí ọlọ́run ọba ó fi ń ṣe àríkọ́gbọ́n fún wa gbogbo ntọ́lọ̀ wọn bọ̀ fẹ́ tó torí ọ̀pọ̀ àwọn èèyàn kan rẹ̀ ìyẹn làwọn ń ṣe lásọdayọ̀ lẹ́nu. أبلغ أن تبلغكم بمسوى متواصلة كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان نغمتان في الميزان